iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí àyíká tún fetí sílẹ̀ fún ròyìn ìyálẹ̀ta àmì ọ̀tá tó mú wa fún wa lónìí bí ìgbẹ́jọ́ ikú Timothy Adégòkè ṣe lọ rèé lónìí ìgbẹ́jọ́ lórí Timothy Adégòkè tẹ̀síwájú lónìí Ramon Adédoyin kò kò yọjú sílé ẹjọ́ lónìí ìgbẹ́jọ́ sì tẹ̀síwájú láti ṣe àwárí ikú tó pa Timothy Adégòkè tí ń ṣe akẹ́kọ̀ọ́ gboyè ìmọ̀ ìjìnlẹ̀ kejì ní fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Adéròkè ló kú sílé ìtura Hilton tó wà nílùú Ilé-Ifẹ̀ tí awuyewuye sì lọ lórí irú ikú tó pa ọkùnrin náà lọ́jọ́ Àìpẹ́. Bí ó tilẹ̀ jẹ́ pé ìgbẹ́jọ́ ikú Adéròkè náà tẹ̀síwájú lónìí nílé ẹjọ́ gíga nílùú Òṣogbo lónìí, àmọ́ olùjẹ́jọ́ gbòógì lórí ẹjọ́ náà, Ramón Adédọ̀yìn tí í ṣe ẹni tó ni ilé ìtura tí Timothy kú sí, kò yọjú sílé ẹjọ́, ṣùgbọ́n wọ́n kó àwọn afurasí mẹ́fà yòókù wá sílé ẹjọ́ láti tẹ̀síwájú lórí ẹjọ́ náà. Fálànà ní àwọn ìwé ìpilẹ̀kọ àwọn agbẹjọ́rò láti káàdì atótónu wọn nílẹ̀ kò tíì sí. Agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà tó ṣojú ikọ̀ olùpẹ̀jọ́ àti mọ̀lẹ́bí olóògbé yọjú sí Ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun náà, àmọ́ ó rọ adájọ́ tó gbọ́ ẹjọ́ ọ̀hún pé ìgbẹ́jọ́ náà kò lè tẹ̀síwájú nítorí gbogbo àwọn ọ̀rọ̀ ìkẹyìn tó yẹ kí àwọn kó dání wá sí ilé ẹjọ́ láti káàdì atótónu àwọn nílẹ̀ ni kò tíì ṣetán. Fálànà wá rọ adájọ́ náà láti sún ìjẹ́jọ́ náà ọ̀hún síwájú fún ìgbà díẹ̀ kí àwọn lè ní àǹfààní láti kó gbogbo ìwé tó yẹ jọ lórí ẹjọ́ náà. Nígbà tí wọ́n bá BBC Yorùbá sọ̀rọ̀, Fálànà ní àwọn agbẹjọ́rò gbogbo lórí ẹjọ́ náà ló pẹnupọ̀ bá adájọ́ sọ̀rọ̀ pé kó sún ẹjọ́ náà síwájú. Ó ní àwọn ọ̀rọ̀ àsọkẹ́yìn tó yẹ kí àwọn kọ àwọn kan wá sílé ẹjọ́ náà láti káàdì ìgbẹ́jọ́ náà nílẹ̀ ní ìkọ̀ọ̀kan àwọn agbẹjọ́rò ọ̀hún kò tíì parí. Fálànà fi kún pé ilé ẹjọ́ ló fún ìsinmi ọlọ́dọọdún rẹ̀ nítorí náà ni ìgbẹ́jọ́ náà yóò tún ṣeéṣe díẹ̀ kó tó wáyé. Ìdí sì rèé tí adájọ́ ṣe sún ìgbẹ́jọ́ ikú timothy adọ́gọ́kẹ́ náà síwájú díẹ̀ ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2022 tó wáyé yìí bẹ́ẹ̀ bá gbàgbé a ti kọ́kọ́ sọ fún fún yín ṣáájú lásìkò ìgbẹ́jọ́ tó kọjá pé ó ṣeé ṣe kí adájọ́ kéde ọjọ́ tí yóò gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹjọ́ náà lásìkò ìgbẹ́jọ́ tòní, àmọ́ èyí kò ṣeéṣe mọ́ nítorí bí àwọn agbẹjọ́rò tó yẹ kí wọ́n kọ ọ̀rọ̀ ìpínkọ wọn wá sílé ẹjọ́ láti kádìí atótónu wọn nílẹ̀ lórí ẹjọ́ náà, ni kò kó àwọn ìwé náà dání wá sílé ẹjọ́